to my YouTube channel. My name is Bello Ifeoluwa. Ẹ káàbọ̀ sórí Àyùsí Yàrá Ìkàwé pẹ̀lú Ifeoluwa. And in today, today's episode, we'll be going through days, months, week, and year in Yoruba. Day, ọjọ́, week, ọ̀sẹ̀, month, oṣù, year, ọdún. day ọjọ́ week ọ̀sẹ̀ month oṣù year ọdún so for the month oṣù january ṣẹẹrẹ january ṣẹẹrẹ february èrèlé february èrèlé. Ebiri June, Okudu June, Okudu July Agẹmọ July Agẹmọ August Ògún August Ògún September Ọ̀wẹ̀wẹ̀ September Ọ̀wẹ̀wẹ̀ October Ọ̀wàrà October. November Belu November Belu Mimi November Belu December Ọ̀pẹ oṣù December ni oṣù Ọ̀pẹ that's our Thanksgiving month oṣù December Ọ̀pẹ bàtà wà ń jẹ́lé sí ni a máa ń kọ àwọn orin kan in our in our when we were small we, we used to sing some songs to understand and to, uh, to know the months we say ẹ̀ṣẹ̀rẹ̀ èrèlé ẹ̀rẹ̀nà igbe èbìbí òkúùdù akẹ́mọ ògún ọ̀wẹ́wẹ́ ọ̀wàrà bẹ́ẹ̀lú ọ̀pẹ. ṣẹ̀rẹ̀ èrèlé ẹ̀rẹ̀nà igbe èbìbí òkúùdù akẹ́mọ ògún ọ̀wẹ́wẹ́ ọ̀wàrà bẹ́ẹ̀lú ọ̀pẹ. So we are going to date in the week. ọjọ́ nínú ọ̀sẹ̀ date in the week. That's Sunday, Sunday is the first day in the week. That's ọjọ́ àìkú. Ọjọ́ àìkú. Monday, ọjọ́ ajé. Monday, ọjọ́ ajé. Tuesday, ọjọ́ ìṣẹ́gun. Tuesday, ọjọ́ ìṣẹ́gun. Wednesday, ọjọ́rú. Wednesday, ọjọ́rú. Thursday, ọjọ́bọ̀. Thursday, ọjọ́bọ̀. Friday, ọjọ́ ẹtì. Saturday ọjọ́ àbámẹ́ta Saturday ọjọ́ àbámẹ́ta when we were small we used to sing this song to get uh, the days in the week that àìkú ajé ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ̀ ẹtì àbámẹ́ta bàtà àwọn ajẹ́lẹ́sì mi a máa kọ àwọn orin yìí láti mọ ọjọ́ nínú ọ̀sẹ̀ àìkú ajé ìṣẹ́gun. you for supporting me and please don't forget to like, subscribe and share.